àyànmọ́ mi mọ̀rímọ̀rímọ̀ mi pé kí n má ṣeré orí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò bìrìbìrì ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ah, ayé kò yí obìnrin láyé ayé ìró. ìwọ nìkan ló mọ o. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò bìrìbìrì ọwọ́ ayé gòkè inú ayé jì ayé òye èèyàn òbìrí láyé ayé kò yí òbìrí láyé ayé ìró tó ṣọ́ àyànmọ́ mi mọ̀rí mọ̀rí mọ̀ mi pé kí n má ṣèrè kórí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò bìrìbìrì ọwọ́ ayé gòkè inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ah, ayé fòyì obìnrin láyé. Julia yet and was late to school. I came with school bus. I was absent yesterday. I forgot my homework class. ọmọ dáàdì dáàdì èlò ti dé yẹn bí àwa ti fi mi lọ́rùn díẹ̀ sílẹ̀ tọkọ ń bá lẹ̀ ti wọlé ń ti máa sọ fún pé wàá lẹ̀ ti pọ̀jù kó máa mọ́ dání lọ sọ́fẹ̀sì kò yẹ ká lọ pàdé dáadé ni. ta ló ń jẹ lọ́wọ́ má lọ pàdé dáadé. mo máa ṣáájú ní dandan ká dandan. irọ́ ló pariwo. Ah, ah. ayọ̀mídé báwo lẹsẹ̀ wọ́n gbọ́dọ̀ bí n tẹ̀lé ara. I can see that. o ṣáájú mi débi àbí ṣé bí n tó fẹ́ fi hàn dáadé tó fi ká máa sáré ilé bọ̀ pàdé ọkọ mi nìyẹn ó wà lára ẹ̀. ẹ farabalẹ̀ tiẹ̀ kí mi káàbọ̀ ẹ ti ń ta sọ́mọ yín. ẹ mọ̀ bínú tẹ̀lé. ọmọ mi làjà. ó yà ẹ lẹ ọ̀lẹ ni ẹ. <laughs> ó yẹ kí n máa bá sáré. ọmọ mi yà ọ́. ó wà lára ẹ. ẹ yà máa lè gbé màmú ẹ. wáyé pé nǹkan tí mo sọ sí àdúgbò tó ní báyìí sọ tó ní báyìí ṣe yá sí. ìdí ayé kó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó kàn fẹ́ síkì ni. ṣòro frankly speaking sickness tó ń wọ yẹn ó máa ń wà psychological nígbà mi ìgbà mi tí yóò bá rí ìtọ́jú á sick téèyàn bá tún rí ìtọ́jú jù gbà mí á tún sick ṣọlá nǹkan tèmi ṣe ń school ni so mo mọ nǹkan tí mo sọ. bro tó mọ̀ pé psychologist ni mo ṣe máa practice ẹ̀ ó ṣe jẹ́ pé káràkátà business ni mo ṣe káàkiri. ọ̀nà àbúrò tó ń lọ náà nìyẹn nísìn sórí kátàkárà yìí tí mo ń ṣe ń sìn ó ti jẹ́ mi lọ́wọ́ láti kékeré nǹkan tí mo ṣe rìn láyò ìgbà tí mo dàgbà ni but mo ṣe psychology ní school fún degree mi mo dẹ̀ mọ̀ nípa mo mọ̀ dájúdájú so ti bá ń sọ̀rọ̀ mọ̀ nǹkan tí mo ń sọ. mr psychologist àti gbọ́ ẹ ṣe. òun náà bàtà fún Ayọ̀mídé ní times ṣe wípé ó ń pick up kíákíá àbíṣe bọ́sọ̀ pé òun ló ní kẹsàn-án wá pàdé mi ọjọ́ mi ti ṣe bẹ́ẹ̀ rí tó pẹ́ ẹsẹ̀ náà kò máa ń ṣan kò máa ń ṣan nǹkan ló fi ń sáré káàkiri ní ẹsẹ̀. mi ò notice ẹ àmọ́ kí ni mo fẹ́ ṣe sí kí la fẹ́ ṣe sí mo tó rẹ gẹ́gẹ́ bí a mọ̀ wà ní leave ni. èdè ní táìpù tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn inú àti medical doctor ṣé mi wà demanding ìwọ fúnra rẹ̀ dẹ̀ ní òkè gbogbo ìwọ náà máa ń bísí ẹ gbogbo ìlú náà kò tẹ̀ dá nìkan wà láàrin inú ilé ìgbà yóò ní kó wà ní boarding school. Um, because ìgbà tí mo rí ẹ ti jẹun náà people suggest um, ọmọ peer kò jẹ́ the student because kò kí wà lábẹ́ láàrin àwọn peers ẹ̀ but the problem is ká ní pé ìwọ àti mi a ní àbúrò sínú àbárí kíkan náà máa gbé pẹ̀lú wa a lè máa bá àwọn mójútó but unfortunately èmi àti alábúrò lẹ́yìn so that kind of thing is just ó wà worrisome bàbá kan my dear mo ń ro kinní kan bóyá kí n lọ sọ fún mọ́mì mi kó wọn bá wa gbé alẹ́ ìsìgbà tí dáàdì ti kú àwọn nìkan ló ń dá nìkan gbé gbogbo yẹn kò sẹ́ni kankan pẹ̀lú wọn. wọ́n lè máa ṣe business wọn níbi eyín òde wa dèmánì tó ti wà bí. of course ṣèbí ẹni kọ́kàn supply ọjà fáwọn customers wọn kọ́ dẹ̀ pé owó sí àkáǹtì wọn ni ló bá tán. ok ok dèmá bá ọmọ mọ́tò ayọ̀ mi dé. ìbúra ìdè àníyàn tó bá gbà ó ní ìwé tí màá fi convince my bank shop ó máa gbà. ojú kí ni kò ah, ah, tó fẹ́ kí ló fẹ́ kí n ṣe fún un. a ní mi lè dá sú mi lè má dá ṣe gbogbo nǹkan nù lé o ó ti sú mi ọ̀dọ́ nu ilé yìí ah mo fẹ́ mọ ọ̀dọ́ o. ok ah. kí n bẹ gẹ́ẹ̀tì ọmọ tí wàá tún máa treat àbí. Hmm, ti gbọ́ mi ní máa treat ẹ̀. listen Péjú nǹkan tó bá máa mú mi gẹ́ẹ̀tì ọmọ ọ̀dọ̀ fún máa fún ẹ láwọn conditions kan tó yẹ pé o gbọ́dọ̀ meet up with. ok kí kí làwọn conditions náà. Eh? number one um, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó mature as in eighteen years and above two wàá kọ́ undertakings fún mi pé o ní máa treat ẹ three o gbọ́dọ̀ wàá bí a iṣẹ́ tó máa kọ́ àbí kó lọ sílé ìwé then four ó máa máa sùn ní normal time tó ọmọlúwàbí máa ń sùn ṣùgbọ́n. báwo mo ṣe máa gba ẹgbẹ́ mi wá sílé ẹ nígbà tí gírò ẹgbẹ́ mi bá wá sílé ní tó wá ń ṣọmọ ọ̀dọ̀ fún wa ṣé mi ti fàyàwó wá sílé fọ́kọ mi ni. meaning what. a lè sọ yorùbá máa yẹ kí iṣu ló wa. péjú òun tí wàá láti insinuate pé èmi àti ọmọdé ní nǹkan papọ̀. a lè sọ yorùbá máa yẹ kí iṣu ló wa. listen mi ò lè gbà kó gba ọmọkùnrin sílé as house up listen the worst you can do is máa ṣiṣẹ́ yìí máa máa fún ẹ lówó ẹ papọ̀ ṣùgbọ́n. ẹ eh, ẹ eh, tó bá sọ pé mo gbà kí n gbọkùnrin má dé gbọmọdé àti gbọ́. mo ò fẹ́ ọmọdé à ń sọ yìí. ẹ máa máa tọ́jú ẹ máa máa tọ́jú ẹ bí ọmọ máa máa ṣe gbogbo tó bá fẹ́ kí n ṣe fún ẹ eh, mi ò fẹ́ obìnrin àgbàlagbà. okay listen maybe you should go ahead lọ employ ìyá tó bá wà within the range of forty five fifty or fifty five years old that will help out please. kọ́ bàdé sọlé ọmọ mi kí má lè ráyè bímọ kọ́ lọ́mọ ọmọ tí wọ́n wá kọ́ wá fẹ́ fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe é gan ó ṣe gan ṣo ti gbọ́ àti gbọ́ àpọ̀mọdé ara ẹran lọ skul àá máa tọ́ bí ọmọ ṣìkèna èmi fọ́mọ ọ̀dọ̀ ó tán. ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ tó sọ pé ẹ̀yìn fọmọ yín sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ní nǹkan sí nǹkan tó ní pé káyọ̀mídé máa gbé bíbá there are beautiful and good school around tó jẹ́ pé ó lè lọ tó dẹ̀ máa wà òkè ẹ̀ẹ́dẹ̀ ní ẹ̀lì fọmọ́lẹ̀ ẹ̀lì fọmọ́lẹ̀ tó. mummy ẹ understand nǹkan tí mò ń try láti sọ afẹ́fọ́ kọ̀ọ̀kan pẹ̀yẹ méjì ni ọ̀nà òkú mú mi nǹkan tí mò ń try láti ṣàlàyé ni pé èmi àtọkọ mi a lè máa lọ ibi iṣẹ́ wa a máa padà sílé a máa bẹ́yìn àtọmọ́lé torí nǹkan tí wọ́n complain pa lọ́sibítù ni pé ká máa fara mọ́ pé nǹkan tó lack ni mọ́ mi then moreover gítẹ́ tí ń gba ọjà ó súnmọ́ lè wà eléyàá yìí máa gba ọjà yín easily mú mi kò stop yín náà nǹkan tẹ́ ń try láti sọ́ǹsì ni wípé kémi máa ṣe nání fún yín tẹ́yìn bá ti lọ síbi iṣẹ́ tí tẹ́ ti lọ tẹ́ bá ti ń dé kémi máa wà lé kémi máa tọ́jú Ayọ̀mídé ẹ ṣe kúkú lọ gbọ́mọ ọ̀dọ̀. mú mi ọmọ ọ̀dọ̀ ọlọ́run má jẹ́ orú mo dọ̀lú ju bẹ́ẹ̀ ṣe ń sọ ilẹ̀ yìí náà mọ̀ náà ẹ mọ̀ látọ̀ máa ń dá sílẹ̀ láìfi èmi ò fẹ́ wàhálà wọn and again bẹ́ẹ̀ ṣe ń dábìí bàmọ́ mi kò dáa tó o ẹ̀yin nìkan nínú gbogbo lè gbogbo à ń dágbé à ń dáfà yẹn bá ti mú ìsọdọ̀ wa kó ní sí yẹn ń bẹ̀ mọ wà ṣebí ẹ promise sister mi pé ẹ máa change ni gbàtọ́ invite sí Ghana tẹ́ ẹ lọ tẹ́ bá wá sọ́dọ̀ mi ń sìn ẹ ẹ máa convince wọn pé òkè lóòótọ́ lóòótọ́ ẹ ti change o ẹ mọ mi mo bá ẹ ní ronú padà dì ẹ kò máa dá nìkan ronú all the time. ayé níkà ìkà láyé ibi tẹ́ fẹ́ gbà mọ́ mi nìyẹn ẹ anyway èmi náà kàn ń ṣeré ni kò sí nǹkan tó ní kí n máa tọ́jú ọmọ ọmọ mi there is no problem about that nǹkan tó kàn máa ṣe ni wípé a máa fi bíbá rent yẹn but máa fi flat kan sílẹ̀ tí a máa máa dé sí àbí ká tún ká because àṣà máa níbi tá a máa máa dé sí ṣá um, there is no problem about that i do it. thank you mami. ẹ ẹ ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ àbùsí eh, ẹ má fi yẹn gbé wa mọ́ra ẹ jókòó. ẹ pẹ̀lẹ́ ti jọ kú ẹ ti jọ pa oúnjẹ mm. wà kíkà tó bá fẹ́ jẹ. ẹ ṣe máa bí tèsí pa mí. ẹ eh, mo mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. rárá ní láì gba nǹkan kan yìí ìwọ tí ẹ fẹ́ ṣìdí rárá ni kí ló dé. ọbì ó ṣàmọ níjọ iṣẹ́ mi náà. Hmm. Time tí mo lè ti wá vacation ni ṣé mi tún mi fara mọ́ bàbá yìí nílé ah mo pọkọ wọn. Hmm. ọmọ mi ń kọ́ eh, ayọ̀ mi. ah we thank god adúpẹ́ lọ́wọ́ ọlọ́run he is doing fine. Eh, okay ah òun jẹ́ sáré fún ẹ ní kòkó mo ṣe ti wá. àwọn dáàdi nǹkan pẹ̀lẹ́ ìjọpọ̀ lè ah. bẹ̀rẹ̀ ara sún tébù báyìí. Ah. báwo wá ni ọ̀rọ̀ nani eh. alfa ọlọ́run àti gbàkóso mọ́ mi ti gbà láti wá dúró tayọ inú mi ti ẹ̀dùn gan-an ni seriously. mọ́ mi tèmi ò tiẹ̀ lè ráyè ojoojúmọ́ yẹn ní Ghana ọ̀la Dubai gbogbo owó ó ti fẹ̀ wọ́n lẹ́nu dédé wọn bá tí ọkọ̀ tèmi tiẹ̀ fún ọ̀ tiẹ̀ ká wọn rárá mọ́ báyìí wọ́n ní lọ́ọ̀kọ́ tí bọ́dẹ ti sọ fún bàbá yìí pé kó jẹ́ ká ṣe kíni o ká gbọ́ ọmọ ọ̀dọ̀ sílé a tún time ẹ máa rí ètò dáa time ọlọ́run á pèsè ètò dáa fún yín lágbára ọlọ́run. àmì ti gbọ́ ó sì máa fi wàhálà pẹ̀ mí that reminds me torí ẹ̀gàn ni mo ṣe wá ṣé wọ́n ti pè ẹ́. àwọn wo ni ẹ. wọ́n kọ́kọ́ fẹ́ ṣe old student reunion kan ṣá. ó tọ́ ni wọ́n ti pè mí ṣé ìwọ máa wá ráyè bá ìwọ tó jẹ́ pé ojoojúmọ́ ló ń bízì. máa wá time náà ni àbí máa ṣáà láti rí arrange ara mi kí n lè ráyè lọ àbí kí ló fẹ́ o happy ẹ̀ tó bá lè lọ àti èlè fi opportunity yẹn ráwọn ọ̀rẹ́ wa tó ti pẹ́. àbí iṣẹ́ wa iṣẹ́ wa all the time ni kò sáyè fún mi láti ṣe. wà á kọ́ yà kọ́ that first land yes what is this. my name is Ayomide. So you write it. You are you are a good boy. Good boy, good boy. And how old are you? Eight years. Good boy. Good boy. Yeah, my father's name is What's what's your dad's name? My dad's name is Eniola Williams. Eniola Williams. Write it. Good boy. You see, I don't even have to bother myself so much. Oh, yeah. You're yeah, a good boy. Oh, yeah. Right. What's your mother's name? Maria Williams. Oh, love you, boy. I'll put it down. Good boy. How old are you? I am eight years old. Good boy. Good boy. Now, okay, this one you have to write. Oh, I love my grandmother. Okay. Should we put to my kó máa ṣọ́ mi kó máa ṣọ́ mi òun ló máa rí ibi tó bá ń ṣọ́ mọ́ mi àti ọmọ yẹn sí tó ń yọ wọn wò. òṣèré kí ló bá ti bá ṣọ́ mọ́ mi àti ọmọ kí ló bá dùn mí. kí ló sì ń gbọdọ̀ bá dùn mí sí nǹkan tó bá ń bẹ nǹkan tó mọ pé kí ló wá ń pa ẹlẹ́rìn tó ṣe yọ wọn tó tún rẹ̀ yẹn kí ló pa ẹlẹ́rìn ń bẹ. inú mi kò ń dúró ni ibi bó kàn ṣe báyìí ìtẹ̀sẹ̀ lórí mi kọ́ ni mò ń kọ́ mi I'm so happy. kí ni báàbí sọ̀rọ̀ báyìí màmá tó tọ̀ tó fi dàgbà báyìí ni mo wà ń lè mú ìgbìyànjú láti ara ọmọ yìí kéré. báyìí sẹ́yìn nǹkan tẹ́rù mi tiẹ̀ fi bà mí mú ni pé tí n bá rìn zone ìlú ṣe ń sìn ọkàn mi balẹ̀ pé kò ní fún wa ní any problem at least. tọ problem bá wa fi grandma alẹ kò tọ́jú ọmọ ẹ lọ náà wà lọ tọ́jú ẹ ṣé mo tọ́jú ẹ. tẹ́ṣí yẹn náà ti tó ẹ máa bọ̀ padà sílé. àyè náà rí pé mo rí sọ ó tọ́ nìyí kọ́sẹ̀ mi rò pé bẹ́ẹ̀ ṣe súnmọ́ra yín yẹn ló ń jẹ́ kórè ọmọbìnrin tó máa gbóná bó ṣe ń rí yín yẹn so tẹ bá fi àyè lẹ̀ tí distance bá wà láàrin yẹn àti ẹ̀ bóyá nǹkan tó ṣe yẹn á lára ẹ̀. of course <laughs> ṣe eré tó sọ bẹ́ẹ̀ ni ọ̀bọ̀ màá sì sọ́sà ẹ ti roko kúnlẹ̀ gan tó gbẹ pàṣẹ yes ká sọ pé fẹ́ rìmárì ni sà ṣe bí ẹ ti wọ́ ọmọ Yorùbá tó ẹ pé ó níbi oníran ó lókun dì tó bá bẹ̀rẹ̀ sí máa ti palapàla báyìí àwọn ti lé àpè pé wá wá wá arábìnrin ni wọ́n ti ọmọ ẹni tó ń ṣe o wọ́n á ti pè bọ̀ àpè bọ̀ wọ́n á ti lò fún un mọ̀ wọ́n ẹjẹ́ pé ẹ lọ fọ́n ta ló fẹ́ bá sọ̀rọ̀ tó máa gbọ́ ṣáà tó pé at the fifteen sixteen seventeen wọ́n ti ń kó lábẹ́ òwò àwọn òbí wọ́n ti ń dágbé wọ́n ti wà independent ṣáà yẹn náà máa sọ pé máa jókòó tí máa máa bá ṣèkínní kan kí ló fẹ́ gbọ́ kò lè gbọ́ náà dà ọ̀rọ̀ ah, ok sọ̀bẹ́ bá ṣe inú mi á dùn inú mi á dùn lílàbọ̀ sí mi oko alright dad ẹ ṣe gan ni i'm expecting ṣe gbọ́ ah, alright sir ah, màá jíṣẹ́. ọmọ àti bàbá ẹ ẹ màdìá. ilé wa rí màrí jọ̀rọ̀ Kíni ni kò máa fún mi? Nṣá bí kí o ṣe máa bú kí ni o máa kéré báyìí? Nṣá fẹ́. Wọ́n á lè pò jẹ́ ìbẹ̀rù. Àwọn ìpàdé kéré òun tèmi lọ́rùn ńláńlá ni orí mi ńláńlá ni. Ó wà lára ẹ̀. E. Yes. Bí a mú ní good news fine, dáàdi ti gbà láti ṣe padà wá sílé finally what a relief ah in fact inú mi dùn ó mọ etí fún wọn wà lájú wàhálà mọ kátà yẹn ti pọ̀ jù. ó pọ̀ jù àbó pọ̀ jù ẹ mo lè sọ fún wọn gbà yẹn but ọmọ ọmọ mi ní kí ló mọ experience ló ní ìrírí ayé ẹ wọn bá mi fà ń gbà yẹn ààrẹ sọ pé kí olùkọ́ kó máa lọ́nlọ́ ẹ̀ wọ́n ti pín wọn ó mọ ẹ̀ tí fún ọmọ yẹn ni wọ́n pín dúkìá dádì méjì ni wọ́n fọmọ yẹn ilé dádì méjì náà gbà lọ́wọ́ wọn fọmọ yẹn èyí ò tún wá tó tún bá wọn fọwọ́ lórí ẹ̀rọ. ǹjẹ́ kí ló expect ah, ìlú òyìnbó la pé kí ṣe nàìjíríà ibẹ̀ yẹn ìlú obìnrin ni kí ló expect obìnrin náà fún láyé ìjòkó ń ṣọkùnrin so kí n dákọ́ máa máa gbà bẹ́ẹ̀ ni kí ló fẹ́ ṣe sí. you're right olóòrùn ni obìnrin ni but listen kó tí wàá ń ṣe mí tèmi ń bá wọn ronú pa àwọn òṣèré òun sìn ni pé tí tó ń bá padà dé sìn ilé wọn jọ̀rànjọ̀ràn ẹ̀nà kọ́nà máa lọ máa dágbé láwọn nìkan àbí kò sí ẹ̀jẹ̀ wọn tó máa wà ń bẹ̀ ṣé àwọn housemaid house help ni wọn máa bá rojọ́ ni gardeners. ìdájọ́ ọ̀rọ̀ wo ló ń sọ tí dáàdì bá dé ìbínú máa dé sí i course now ọ̀dọ̀ wa náà máa wà tọ́mọ́ dẹ̀ ti pẹ́ létán ti mú ojú lọ́ ti mú everything ẹ̀ hẹ́n wá lè change mind ọ̀gbẹ́ òkè o àfẹ́sísà ìpè wọ́n fẹ́ kó lọ sí ẹgbẹ́ ẹ̀bà tó fẹ́ lọ but tọ́ bá dé o ìbí náà máa dé sí daddy of course. tèmi àbí títẹ. máa bọ́ kọ́ mi. o mẹ́rin tí mo sọ ń pa ẹ̀ báwo ẹ fẹ́ convince wọn kọ́ wá gbé bí. ìwọ fi yẹn lẹ fún mi máa convince mo mọ wọn dáadáa. ẹ ó mọ wọn dáadáa ṣé ojú fún two weeks sáré lọ lò fún wọn ní mò ní ìlú òyìnbó tó fi mọ ẹ náà ní pé ó ti mọ wọn dáadáa. ẹni ọlá bàbá ọkọ mi yẹn tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́ kán dínà wà á rí bí ṣe máa ṣe máa convince wọn. kírun hmm. mo ti gbàgbé pé eh, ìyàwó bàbá ní ẹsẹ̀ o ti mọ̀ wọ́n jù mí lọ. aláàlú kúrẹ́. wọ́n á jẹ́ kó ṣe ìhákùn náà kórè. torí pé ẹ̀ ń gbádùn tọ́kì yẹn níbi tẹ́ tún ń sán eegun ẹ̀. adùn tọ́kì mhm. inú egungun ẹ̀ ló wà and another thing is there's calcium in the bone and it's good for the tooth. Hmm. grandma mi ló ní pé egungun da láti kékeré náà ti fẹ́ gbogbo kọ́ wa to eat bone òun ọmọ grandma. mọ̀ mi. grandma gonna bone. give you what? Uh-uh ó lè jẹ gungun wàá kàn ẹdúkẹ́tì ẹni pé kó má fi gun rẹ̀ láhọ́n tàbí kó gé létí ìjẹ́bi tó ti ń jẹ́ hmm? ayọ̀míjọ́yá. grandma jẹ́ kí mi náà. ìwọ náà ti fi gungun. why not if not. tèmi ló máa wá gbà ní wa ní kíyàwó ẹ̀ fún ẹ ní gungun. ok àmì ìbí lélẹ̀. so má gbàgbé fún ní turkey bone. tèmi náà eat calcium àwọn kọ́kọ́ tó máa ń wà ní egun tó ẹgbẹ́ táwọn bá pa á. Hmm, hmm. oh my god hmm, oh my god. ẹyin ò bá wá dun yẹn <laughs> ẹyẹ tún ṣe sìláìsì náà jáde. don't tell me my so finally, ni wọn ti gbà láti padà wálé o. that's good news. so ìgbà wa ló ń bọ̀. ìyẹn ni mi ti mọ̀ ọ́nà bọ̀ ọ́n náà máa pè mí lọ́la láti jẹ́ mọ̀ bóyá end of this month ni or early next month. That's nice. um, ẹnì tó bá dẹ̀ mọ̀ nǹkan tí mò ń rò á mọ̀ pé ó lágbára gan. Um, actually mo ń pa àwọn proposals that submit sàbújá and àwọn DJs kankan they were able to make it to your wedding nígbà tó ṣe wedding mo dẹ̀ wọ́n pé true that is connection is coming back home with really purpose. ọ ọ ọ ọ mo ti wá ibi tó ń lọ ọjọ́ ìdílé of course mo ti get ẹ ẹ màá pọ̀ ọ́nà màá ṣàlàyé fún ọ́là pé báyìí báyìí báyìí lọ pé wọ́n á wá nǹkan ṣe sí fún wa so mo pé most of his friends náà ti ń wá sí ilé padà àti wọ́n ti wá sí dúdà gbogbo wọn ti wà bóyá politics yẹn ẹlòmíín wà into contract side àdìyà so nǹkan máa ṣẹlẹ̀ ṣáá ni i trust. báwo ni ẹsẹ̀ ọ̀mídẹ́sì ọmọ ẹ ti wọ́ọ̀kì ń sìn ó sáré káàkiri lé sìn so by and large tó máa fi di ọ̀la màá lè kó mọ alpha àti mẹsàn lórí ọ̀dà wọn táwọn sọ yẹn. so like how much do you think it's gonna cost you to do it? Uh, even the result to that no no no no that is not how to do it. so tó dẹ̀ kù yẹn bóyá tí wọ́n á fi di ọ̀tún la I will let you know how far to do it. Okay. So welcome, my Lẹ́yìn kan tẹ fi sínú ọbẹ̀ kí la máa kí la máa fi sí. Ọkọ mi, ọmọ kàkà máa fi sí sí. Àwa fi iyọ̀ sí salt pẹ̀lú spices àwa spice ọbẹ̀ yẹn àwa dùn gan-an. náà tí mo fẹ́ jẹ sí i. That's my boy, my boy. Ah, ah. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ kí ni ọmọ bọ́ọ̀lù ṣe ní kíchìn lọ pẹ̀lú gírámà. àjọṣebẹ̀ látàárọ̀ ni. irọ́ ni o. dáadáa wá jọ oúnjẹ yẹn ó dùn gan-an. lẹ́nu wọn náà <laughs> ok o anyway tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn ẹ jẹ́ kí n lọ pààrọ̀ aṣọ mi kí wọ́n á jẹun tí Ayọ̀mídé àti grandma sè. Mm, hmm? yes. ẹ mọ́mí ò tí ì dé wọn. no o kù díẹ̀ kò ní pẹ́ dé. Ah, ah, ah, ẹ sọ fún mi sọ fún mi pé ọwọ́ mi ò kó máa ti dé mi. ẹ kò tí ì dé. ẹ sáré lọ tún màdá mi bọ̀ wọ́n wá jẹ oúnjẹ tí wọ́n àti grandma sè. <laughs> àwa náà fẹ́ tébù. ok ma. ọ̀rẹ́ mi bọ̀ lẹ́mi sè. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dòbìrì. yìí obìnrin láyé ayé yìí ro ó tó. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé do biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye yan obìnrin láyé ayé kò yìí obìnrin láyé ayé yìí ro orí mo gbé wáyé ẹ̀ olùṣọ́ àyànmọ́ mi mọ̀rímọ̀rímọ̀ mi pé kí n má ṣeré orí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gòkè inú ayé jì ayé òye èèyàn òbírí ayé ẹ̀ṣin ni ẹ̀yọ́ ẹ̀ lọ́ọ̀ káàbọ̀. ẹ kú àtàárọ̀ ẹ lẹ́kújọ́ mẹ́ta. mo rò pé mo báyàwó ẹ sọ̀rọ̀ lórí fóònù tó sọ pé òun àmìṣẹ́ or something. ah yes ó àmìṣẹ́. yeah yeah ṣé kò sí. well dadi ẹ sọ bá rí mo yọ ẹ dá mọ mọ mi mo yọ rí wọn kọ wá bá dúró sí Ayọ̀mídé ni. èmi rò pé bóyá àwọn. ẹ ẹ wọ́n jẹ́ ká lọ sílé ká máa lọ sọ ẹjọ́ kúrò. ẹ rà sà ẹ pẹ̀lẹ́ <laughs> sà ẹ pàtijọ́ ẹ lẹ́sà ẹ rọra ẹ ìdálẹ̀ ló ṣe lọ. orí mo gbé wáyé ẹlẹ́dà máa ń ṣọ́ àyànmọ́ mi orí mo rí mo ní pé kí n má ṣe rí kó ní má bàjẹ́ òye ayé rẹ̀ wá ayé rẹ̀ ayé dòbìrì bìrì ọ̀hún ayé nígbà àwọn èèyàn ti pẹ́ lu ìlú bet àwọn kọ̀ọ̀kan wà nù ìwà àti ẹwà yorùbá tí wọ́n ti miss. inú ìwà àpọ́nlé pọ̀ ní ìwà yorùbá náà pòdétà ìdẹ́nsìn ẹ̀ ti yọ fà mí lọ mi. you're welcome sir ṣé ní kò tiẹ̀ sí àpọ́nlé tó tó pé kálejò máa bọ̀ láti ta kẹyàn fún lómi tútù mu. Ah, ah. ká balẹ̀. ẹ ọ̀gá o ẹnu yẹn ṣe kò ní gánà. Ah. dádì inú mi dùn pọ̀ wọ́n wà around because káyọ̀ tèmi ni èmi ti fẹ́ gbé bẹ́ẹ̀ jáde àbí wíṣkì ni kọ́ bẹ̀rẹ̀ àlejò lọ. àwọn ọmọ ọ̀sìn ọmọ gbogbo àwọn àkọlé sórí. tó bá jẹ́ pé nílùú òkè nílùú tiwa ni omi àmọ́ ni màá bù fún yín á ti tutù mínímíní tó yẹ pé tẹ bá mú báyìí ọkàn yín á kàn balẹ̀ ni. omi àmọ́. oh yes. omi tó wà nú àmọ́. yes. àmọ́ tó máa ń rìn mọ́lẹ̀. yeah. full of tanriji ọgbọ́n náà òbínú ti fi ọba sọ ti inú ẹ̀ ẹ̀jọ̀ mi ò ní lè mú because typhoid mi. òun béèrè ọ̀rọ̀ kan nígbà tí òun jẹ́ kí n parí ẹ̀. were you telling me pé madam yẹn mọ́mì mo yọ̀ ni àbí ẹ̀gbọ́n mo yọ̀ grandpa ṣé ẹ pictures tán kó wá fún yín gbà tí wọ́n wá fún wọn ní mò lọ́dọ̀ yín ni. èmi mo wà nù picture. ìyá wa mo kúkú rí picture mo rí i níwájú ọlọ́ àti ọ̀tọ̀ kì í gbèjẹ́ irọ́ mo rí fọ́tò àmọ́ nǹkan tí mò ń wò wájú mi tó jókòó yìí Ah, ó yọ̀ǹgà ju nǹkan tó wà ní fọ́tò lọ in fact you are beautiful. <laughs> mo mọ̀ pé wọ́n fẹ́ pass comment lórí beauty. ẹ ṣe sà ẹ jẹ́ kí mi lọ dáná oúnjẹ. I'm cooking something very delicious tó fi pẹ́sẹ̀ sí délé ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ o. so paul daddy daddy are you talking to me. yes. Eh, eh, ìyá eh, ó ní pé mọ́mì mu yọ̀ ni wọ́n. Yeah in-laws house has to be revisited. Ah. Mm mm-hmm. on. okay, before... did I say it out? Gone. gan. àpò àmì rò. báwo ni sọ́nà you, or woman ní sílẹ̀. Daddy, see ẹ bad oúnjẹ yẹn ṣá. real good More enjoy in fact more just a more bad ìgbádùn tó ń gbádùn ní nàìjíríà ń bí ni sórí àwa táwa lọ́yẹ̀ àti miss. I am telling you àti miss event báwo ló ṣe wá ń kó pẹ̀lú kárí àlejò ẹ̀yìn. dadi ṣùgbọ́n ìjọba ìmọ̀ take time láti pín ní big treat báyìí ṣé mi ìtura rẹ̀ nìyí. ọ̀pẹ oúnjẹ wa ọ̀dẹ̀ lò tó mọ̀ mi ṣùgbọ́n náà ló ń bá wa fìfẹ́ jẹ mm. má bínú mi bá bẹ́ẹ̀ palẹ̀mọ́ ṣùgbọ́n èmi sì ń jẹun lọ́wọ́ oh my god you see àwọn attitude tí mò ń sọ ń pa àwa nàìjíríà sílẹ̀ tí ò ń jẹ́ ká develop ó ní ò jẹ́ kí country develop. dadi of course now let's call respect respect what are we talking about báwo ni èèyàn ṣe máa máa fọ eegun bíi bulldog ó fọ eegun bíi monkey ọ̀bọ lọ́gìdò ape dadi please let me tell her wo tí èèyàn bá máa jẹ egungun tó bá máa jẹ egungun ó ní bí wọ́n ṣe ń jẹ egungun alright o fẹ́ bá mi sọ̀rọ̀. àdàdì ìyá pàṣẹ máa sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ over egungun ní calcium náà. so tí a bá mọ̀ pé èèyàn need calcium ó dẹ̀ fẹ́ jẹ egungun grandma àbá ẹ lọ sí abattoir a ní kàn yọ gbogbo ẹran tó wà nínú egungun jáde àwọn egungun yẹn àbẹ̀ fọ wá fọ wá fọ wá fọ àdẹ̀ kó wá sílé wá bẹ́ẹ̀ ṣe wá dẹ̀ máa rọ mi. hello close your mouth very good. ah let's call it spade a spade kò mọ̀ náà ó jẹun bí monkey bí bulldog daddy. yes wọ́n bí ọ̀lẹ̀ kúrò lórí tẹ́bù fún ẹ o I will never kúrò lórí tẹ́bù fún. Daddy, hmm? so ẹ ti rí gbogbo ẹ̀sán ọkùnrin ọmọ ilé ìlú ara mọ́lẹ́jì báyìí. It is good. Ara mọ́lẹ́jì. Hmm? Thank you. this is not management. Nàìjíríà kan bo náà ọlọ́run mọ́ra. Ilé ti management. Ah, this this is good. I'm proud of you, son. Ah, ah. management You're doing well. Thank you, sir. Thank you, sir. Yeah, daddy, um, ká tó go further. Um, ni kí wọ́n fa iṣẹ́ omi ni ìtì? Look, boy, I am happy already. Inú mi dùn. So just give me water to try drink. Omi. Yes. One second. Yeah, okay. That will be more from that region. Proud of you. Yeah, come in. Ah, see your big girls in Nigeria. we? <laughs> Yes. Yeah, girls are beautiful. Yeah, thank you. Yeah. Ah. Um, so daddy uh, newspaper ti rí ibi tí ara manage ẹ̀ka eh, manage wọn ẹ̀ ti láti sàlẹ̀ lókè lù yà nǹkan tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín báwo ni kọ́sìkọ́sì wọn ò ní bá ṣe lè establish iléeṣẹ́ wa náà nílùú òyìnbó lọ́hùn àmì pẹ̀lú express ti ń lọ́rùn mọ̀ pé ẹ máa put me through easily. ìyọ̀lá ọ̀gbẹ̀dà ò ní problem rárá. lóòótọ́. yes you are a citizen ibẹ̀ ni mo bí ẹ sí náà so as a citizen all you just do for me kàn bá gbogbo àwọn documents tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ yìí kémi kó lọ sàn i will register you as a citizen so automatically as a citizen wọ́n máa register company yìí ní lọ́rùn. like that. ibi tó bá wẹ̀ ló máa jẹ́ headquarter ó yẹ wá ibẹ̀ yẹn ló máa jẹ́ headquarter àbí ìgbà ìwọ ló máa choose fúnra ẹ bóyá ibì kan ló máa jẹ́ branch. ah Daddy, ẹ ṣe gan ni i will forever be grateful to you. <laughs> ẹ ṣe gan ọ̀rọ̀